Mùkùlìhún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùkùlìhún ló lè kọ́ àwọn ọmọ wa. Àwọn tó bá wọ ní ẹ̀kọ́ Mùkùlìhún. Oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. Mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. Mùkùlìhún Gúpọ̀ Schools ni ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn. Fáwọn kẹ́kọ̀ọ́ láti ìpele Prinafri, DSS class. Kẹ́kọ̀ọ́ kéwà kọ́gboyè dé Sound qualitative, Islamic and Western education education, competency in Arabic language, daily Quran memorization, experience and competent teacher. sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application care, bounty that don't worry, Muslim in fellowship in Jobi area Ibadan, Bakalan Mawad, Muslim Mafala Road, Adibola Street, beside Alafia Bread Bakery, Ibadan, telephone 0805 2615 308. That is the area àlùkìyámà, ẹ jẹ́ máwọn ọmọ wa lọ sí Mufli. تفلحون والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون الحمد لله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أكيد يا رالي أن olólùfẹ́ فايتو يتو ويتو المفلحون èyí sí ilé ẹ̀kọ́ Muslim group of schools tó kalẹ̀ dé àdúgbò Muslim bẹ̀rọ̀dún ìdí òbí àti ilé àdúgbò Muslim masfala road Ajibola street nílùú Ìbàdàn bíi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́ gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ tẹ́ tó fi ń gbóhùn wa ketekete ní jẹ́ra fourteen forty four ọlọ́run bá ní sàlékún dáadáa fún wọn jẹ́ kájọ jèrè láyé àtijọ́ gbèǹde àlùkìyámà jẹ́ ká kú ní mùsùlùmí òdodo ẹ̀yà oṣù ọlọ́run ẹjá bẹ̀rẹ̀ ètò wa lóru èlé pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́bìnrin wa mọ̀tùmọ̀ iná abdulfatah tí yọ fún wa bismillah. a'udhu billahi minash shaytanir rajim. ووصينا الإنسان بوالديه إحسانا أملت أمه قوها ووضعت أخوها وحمله وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ أشده وبلغ أربعين سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وعلى والدي وأن عمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين tó ọlọ́run mọ́já ọmọ èèyàn gbàgbé mọ̀ láìláì o káwọn òbí wọn ó jèrè wọn kan wúlò fún mọ̀ ẹ kí akẹ́kọ̀ọ́kùnrin wa míì kóun náà tún bá ní ka hadith abdullah abdulsalam òun ló kọ rẹ̀ bismillah. kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam abdul amal asalatu liwakotia wa jihadu fi sabilillah translation the prophet of allah peace be upon him said the best of this is observance of salat at its prescribed time and struggling on Allah's path uh, transmitted by Bayhaqis. Getting from the hadith One. Observance of Salat at its fixed time is highly cherished by Allah. Two, Muslims should observe Salat regularly. Three, Strangling on Allah's path is highly rewarding in Islam. Ọlọ́run bá ní fún àwọn ọmọ ẹ̀ ní àlùbáríkà tí ó pọ̀. Ẹ̀yin arúgbó Ọlọ́run tí ó bá rí bẹ́ẹ̀. Agbẹ́rin tá à ń bá lọ náà lamọ̀ wà lórí ẹ̀ àti ìkú o. Khosaisul Baitil Muslim, features of Muslim home àníkílẹ̀ owó lè jẹ́lẹ̀ mùsùlùmí fẹ́ àwọn tá à ń sọ yìí ó mọ̀ pàtàkì kọ́lọ̀ ń kó sílé wa nílé mùsùlùmí òdodo torí gbàtílé wa bá jẹ́lẹ̀ mùsùlùmí làwùjọ wa náà dà òun ní fọkànbalẹ̀ ọ wà àáfàá lára ń tílé òsè máa jẹ́lẹ̀ mùsùlùmí òdodo òun ní àtàkọ́lùkù bí àkàlákì ìsìlámíyà hàmídà àáfàá nílé mùsùlùmí òdodo ìwà alálùbáríkà ìwà abẹ́yìn ìwà àpọ́nlé ìwà ọmọlúàbí ni ọmọ ọsẹlẹ̀ bàbá tọ́jú lórí ilé ìwà àpọ́nlé ni ó wà lára ẹ̀ ìyá ìwà àpọ́nlé àwọn ọmọ ìwà àpọ́nlé wọ́n máa kọ́ àwọn ọmọ ẹbí wọn yìí pé béèyàn ṣe máa ń hùwà rèé béèyàn ṣe máa ń hùwà rèé torí wípé àdámọ́ ọmọ ń gbà míì wọ́n lè fẹ́ máa mú wà abúnta àbọ́mọ míì kọjá pé òun gan tiẹ̀ ní ìwà abú lọ́wọ́ àáfàá nílé mùsùlùmí kèé tẹlé tí wà abú ti máa ń jáde o kèé tẹlé tán máa ń ròyìn pé rẹ̀ sórí gbogbo àwọn àbá àtọwà ń bẹ owó abú ni wọ́n ìwọ tán bá ń fi rúwà abú bá ń ròyìn ilé yín má jọra rẹ lójú tètè túnra rẹ ṣe o àwa bíi èèyàn mẹ́wàá àwọn méje wọ́n ní pé wà abú ni wà yín nínú fámìlì rẹ wọ́n lẹ́ẹ̀ṣẹ́ èèyàn rẹ wọ́n ló ń kanra nìyí wọ́n lẹ́ẹ̀ dájú wọ́n lẹ̀ láàánú wọ́n ní aga yín ti pọ̀ jù gbogbo wa abúná fi ń ròyìn yín ilé yìí ò sì ti lè mùsùlùmí o tó bá jẹ́ pé nínú ilé tèmi tí mò ń sọ̀rọ̀ náà ló ti ń fẹlẹ̀ ilé tèmi náà ti lè mùsùlùmí òdodo torí náà ilé mùsùlùmí òdodo ọmọlúàbí náà máa ń jẹ́ ń bẹ́ o àáfàá ní irú àwọn àwọn ọmọlúàbí wo òun ni máa jáde lára àwọn tó jẹ́ orígun ilé mùsùlùmí yìí àáfàá ni ẹja mu láti ibi ìkọ́mùlìjà wà bọ̀yì ilé mùsùlùmí wọ́n máa ń pa aládùúgbò lé wọ́n máa ń pàlejò lé wọ́n èé fara ní aládùúgbò ìlàsẹ̀ sọ gbogbo ẹ̀yin tẹ̀yìn náà ṣe mùsùlùmí kèéṣe lànà síláàmù ní ká máa fara ní aládùúgbò ìwọ òṣòdé dáago mọ́kànlá méjìlá aago kan òru lọ́wọ́ ń plé ní gbogbo àwọn èèyàn kèéṣe wà iwọ ọmọ akọ́nira báwọn èèyàn gbogbo òdọ̀tí tí wọ́n bá jẹ ojú wíńdò àwọn kan lọ́mọ dà sí ẹ̀fọn ò lè jẹ́ wọ́n sùn ìwà alápọ̀nlé kọ́ yẹn àfáà níwà nínú ilé mùsùlùmí òdodo ẹ máa pọ́n aládùúgbò yín kódà sọlọ oúnjẹ wa pé ẹ bá òdodo ọ̀kan nínú àdìsí mi ànábì sallallahu alaihi wasallam ó ní wallahi la yu'min wallahi la yu'min wallahi la yu'min ànábì fọlọ́n búra ànábì èsì sábà fọlọ́n búra tí èbá ṣe sọ pàtàkì ànábì ni mo fọlọ́n búra lẹ́ẹ̀mẹ́ta ò kéré sólùgbàgbọ́ òdodo ilé wọn ò sì sílé mùsùlùmí o àwọn sàbẹ́ ní ah, ànábì ọ̀rọ̀ yà bọ̀rọ̀ mi tó ní fọlọ́n búra lẹ́ẹ̀mẹ́ta ta ló ń tọ̀ ná kí làwọn àmì ya Rasulullah ànábì ni alẹ́jì láyá mọ́nù járú bawa ikọ̀ ẹni tẹ́ ń fara ní aládùúgbò ẹni tó jẹ́ pé sùtálẹ̀ ń kọ́ ọkà aládùúgbò anabi èso òdodo ara àwa àpọ́nlé tẹ́ẹ̀rì lára wọn wọn èé fara ní aládùúgbò wọn èé kó sùtà abá ìyẹn gbọ́dọ̀ wà nínú ta gbọ́dọ̀ gbọ́yé nínú àfa wa sọ fún wa tá a sì rẹ́ẹ̀dì ẹ̀nu àti wọ́n máa ń jẹ́ ilé tọ́já sí wípé kúlùkù tàwáàbò ẹ̀rí wà ìtẹríba lára wọn ṣùgbọ́n ká mọ̀ sí gbọ́ ẹ̀rí pé yorùbá ní pé ìjọba lè ṣe wà torí pé nu tá a máa ń rán lẹ̀ tí wá bì ní pé àwọn tó bá jọ ń sún wọn èdọ́balẹ̀ fún yàn wọn èkúnlẹ̀ fún yàn àwọn tẹ́ ẹ bá ti rí pé àwọn èèyàn ń ṣe látara ń tán gọ́yé nú ẹ̀sìn ẹ má kàkún gbéraga torí pẹ́nìkan ọ̀dọ̀bálẹ̀ fún yín kò kúnlẹ̀ fún yín bóyá látara ń tọ́gbọ́yé nínú ọ̀rọ̀ ọlọ́run àti súnà nàbí ẹ má fi wà àgbéraga ròyìn ẹ̀ ìgbéraga bátọ́rù làákì wà gọ́mùtù náà ẹni tí máa fojú kéré àwọn èèyàn ẹni tọ́já sí pé kèé gba òdodo ọlọ́kàn líle mà pé ni ṣùgbọ́n kèé ti ẹ ṣùgbọ́n àmọ̀ gbéraga bọ́ ń lọ kò ní kí àwọn èèyàn bí wọ́n kí kò ní dá lóhùn ẹni tẹ́mi ẹ̀ bá ti ga kọ́mọ̀ pé kèrè sẹ́wàálẹ̀ mùsùlùmí òdodo ẹ tírẹ́nì àwọn ọmọ enyi lórí ìtẹríba lórí ìwà àpọ́nlé àáfàá nílé mùsùlùmí ẹ rí ọmọ lórí ìwà sùúrù njọ abáríjẹ tá kò ní jẹ́ ọmọ kan di bàbá lórí mọ́lẹ̀ kọjá wọ́n sì mọ̀ pé ìgbà kan ọ̀tọ́ lọ bí òréré níjọ́ abáró jẹjẹ àríjẹ níjọ́ta àbáró jẹjẹ kò sóúnjẹ tá àjẹnu ẹ rí àwọn ọmọ yín lórí wípé kí ni o wọ́n gbọ́dọ̀ tí ó lawọ́ tí ó láàánú ilé mùsùlùmí àwọn tẹ́ ẹ bá ní kàngẹ́jà o ibi ẹnu àlàfẹ́ o ráwọn àwa o ráwọn ìyàwó wa tí wọ́n ń sọ máa wo àwọn ìyàwó wa o ẹ má fẹ́ wá pọn níbi mọ́jẹ̀mú mọ́jẹ̀mú rẹ o jáwọn èèyàn ọpọn kànga rẹ náà ó ní bọ́ọ̀ ò ní dábọ̀ọ̀ rẹ lò èèyàn fẹ́ yàtà lọ́wọ́ rẹ o tún sa ohun ìsáná o tún sa ohun ìsáná subahánàlá jọmọ tó bá rí bẹ́ẹ̀ ẹ rí àwọn ọmọ yín lórí pé mùsùlùmí ẹ máa ń láhùn o mùsùlùmí máa ń láwọ́ ni o ẹ rí àwọn ọmọ yín lórí pé mùsùlùmí ẹ gbógun tẹ́ńtì ọ̀bà gbógun tì í ìyẹn la ṣe ń sọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun táwọn ọmọ tí ń lò jáàbù kílẹ̀ ń gbógun tiwọn sí i sórí yín náà lò já àbùlé lórí ni ìgbà táwọn ògbógun ti ẹnìkan pé ó ń fẹsẹ̀ rìn kọ́wọ́ bàtà èèyàn ló wọ̀ bàtà pé ń fẹ́ sí òun kò wùnú kí mo fẹ́ gbógun tì sí tó bá lè rìn láti ìbàdàn dé èkó tí ọ̀wọ́ bàtà lápẹ̀rẹ̀ tó bá rò pé tóun ò fi ṣe lọ́rùn nìyẹn ó sì tẹ́ òun lọ́rùn kí ni tèmi láti bẹ̀rẹ̀ kọ́wọ́ bàtà tẹ́nìkan bá ní tẹ́sí òun kọ́ òun ni kóun ó bo ìhòòhò òun kíláàbù lọ́gbógun tì àwa máa ń ṣe torí pẹ́ẹ́nì kan ò tẹ̀sí wọn aláàgbógun ti ẹ̀yin náà mọ̀ gbógun ti àwọn ilé mùsùlùmí jàmọ́ ilé mùsùlùmí nínú tí wọ́n kọ́ ọmọ ní kúlùkùn àyà ìwà àtijú ọmọ máa ń ní tìjú ilé mùsùlùmí ìtìjú bẹ̀rẹ̀ láti bó o láti ń bá gbàlagbà sọ̀rọ̀ ọmọ ilé mùsùlùmí ó yẹ kó yasa kábàlagbà ọmọ bá sọ̀rọ̀ kọ́ ọmọ ẹranjú má gbàlagbà kọ́ ọmọ ẹbú àgbàlagbà

ara àtijú ni kọ́mọ yín ó kú òǹlé kó múra bẹ́ẹ̀ sẹ̀sẹ̀ ni ó múra kọ́mọ ọmọ máa rìn òhò nínú àṣà Yorùbá Yorùbá jẹ́ ẹ̀rọ tó ní tìjú ṣùgbọ́n lónìí kílẹ̀ ní káàkó tìjú ìtìjú ti kú òǹlẹ̀ Yorùbá ṣe báwọn wa náà ṣe àwọn contest tí wọ́n ń fi òhò wọn lẹ̀ lónìí gbogbo àwọn ìbòrí ìdíkù àwọn gèlè àwọn ìpèlé àwọn ìró àwọn kábà Yorùbá ń bo lọ́wà lónìí ṣe báwọn aṣọ bóńfò làwọn ọmọ yín wọ̀ káàkiri ẹ̀sìn lè jẹ́lẹ̀ mùsùlùmí àwọn ọmọ yín jòrò ná àwọn ọmọ yín dabúra ànábì ka rìpọ́ọ̀tì kan tí wọ́n gbé jáde nàìjíríà pé seventy percent àwọn obìnrin ní nàìjíríà iná ń bóra náà bleach kí ni kálukú kí làwọn ọmọ yín ń bóra á wọn náà mọ ọmọ rẹ pọ́ dúdú ọwọ́ ọmọ rẹ inú rẹ nù pé ọmọ ti tó ti yé ara ń tẹ́ ẹ gbọ́dọ̀ ṣá lórí ẹ̀ nìyẹn kúlùkùlù àyà ẹgbẹ́ àwọn ọmọ yín wọ́n ní tìjú kán múra nímúra ọmọlúwàbí ọmọ rẹ ọkùnrin kọ́mọ gbèsòkòtò bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀dì kọ́mọ máa fáàgì kí kọ́mọ ọkùnrin ọmọ wàá fẹ́rù kí wọ́n wá ga lórí kọ́mọ ọmọ lè rí bí ọmọlúwàbí inú ẹ tírèèni àwọn ọmọ yín lórí kúlùkùlù àyà kán ní ìtìjú àti àwọn ìwà dáadáa míì tó pé ìwà alẹ́ mùsùlùmí lélẹ́yìí àáfàá nílé mùsùlùmí kò tí ì tànṣẹ́ ara ń tẹ́ ìfìmọ́lé mùsùlùmí ni àtàáwùn alàlìbírí wà taqwa ilé mùsùlùmí wọ́n máa ń kóra wọn lọ́wọ́ lórí dáadáa àti ìbẹ̀rù ọlọ́run bàbá àtìyá wọ́n corporate bàbá àtìyá àtàwọn ọmọ wọ́n corporate wọn ò ní corporate lórí aburú bó ni wọ́n fi bá díẹ̀ ládùúgbò ilé yìí èsèlè mùsùlùmí báwọn adìẹ tó bá ti wọ́n ládùúgbò ọ̀dọ̀ yín náà ti máa rí ẹ̀yin corporate lórí ká ẹ máa jalè kẹ́ ẹ máa jí oúnjẹ lóde tó bá ń sẹ̀nẹ̀wó lóde ẹ̀yin lẹ́ẹ̀ máa jí oúnjẹ wá nílé yín kẹ́sẹ̀ ilé mùsùlùmí gidi nìyẹn ilé mùsùlùmí ẹ̀sẹ̀ lẹ́sẹ̀ pé aburú náà máa fi sí síbẹ̀ ẹ̀yin ọmọ kúnra yín lọ́wọ́ lórí dáadáa àti bẹ̀rù ọlọ́run ni kèé ṣe lórí ẹ̀ṣẹ̀ torí bá ti tààwà nù alàlìbí rí wà tẹ́kọ̀wà wàlà tààwà nù alàlìyí sí wàlà ẹ̀dùwà ẹ kúnra yín lọ lórí dáadáa àti bẹ̀rù ẹjẹ́ àtúnpàdé ń fa four ọ̀sọ́ isulibaitil muslim ìròyìn ilé mùsùlùmí ilé ẹ̀kọ́ mi ní group of schools àwọn náà so nítọ̀wọ́ ètò yìí Saturday one April one òun ni annual ramadan tí wọn tá a máa ń ṣe nílé ẹ̀kọ́ wa ìtọ́ wà ní Ajibola street so tí dr abdulkadir hashim tí wọ́n ti máa bá wa sọ̀rọ̀ ẹ lè fẹ́ pè wá o ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la tá a tún máa pàdé ọmọ ìyá ilẹ̀ islam rashid hashim abu anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh